ètò bàbá ètò láṣẹ wà pẹ̀lú ọláyínká babs aka àtàbàtúbù abẹ́rẹ́ orin ẹ̀ mọ́ gbàgbọ́ mi ní ká ẹ mọ́ bá ń fa abẹ́rẹ́ orin o sí àtàbàtúbù abẹ́rẹ́ orin yín rèé ètò bàbá ètò ọ̀sọ̀ọ̀sẹ̀ ní wáyé lórí Orísun tẹlifíṣàn àtọ́ sì ń já àlejò mi àwọn olórin lọ́kànjọ̀kan ó jẹ́ jùjú ni ó jẹ́ fújì ó jẹ́ àwúrẹ̀bẹ ó jẹ́ pàlà bójó nílù bójó ń fèrè bójó lórin ìsìláàmù ẹ gbogbo wọn ni mò ń gbà lálejò bójó òṣèré orí ìtàgé gbogbo wọn pátápátá ni mò ń bá ṣe lórí ètò bàbá ètò àlejò mi tòní fún àyíntẹ́ ṣiṣẹ́ darapọ̀ mọ́ akínọlá akínsànmí akínọlá melody ni wọ́n porúkọ ọ̀tàgé tiwọn wọ́n jẹ́ ògbóǹtagì olórin ẹ̀yìn tọ́lọ́run bá mi ń gbà fún tí àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ tí mo sì gbàgbé pé ọlọ́run bá mi yóò mú wọn débi tí ó ga tí ọkàn wọn kò ń gbẹ. ah àlejò ayé yóò ní bàjẹ́ a ti dúpẹ́ pé a pè yín ẹ gbọ́ ẹ sì dá wa lóhùn hmm, ipa ò ní pín láṣọ lọ́hùn. abala kan wà lórí ètò ìta pè ní abala àmì ohun orí ọ̀rọ̀ kí ni tá à ń gbéyàwó lábala yìí ni pé a fẹ́ kí àṣà àti ṣe Yorùbá parẹ́ kó sì parun kí ni táwa náà lè ṣe láti jẹ́ kí lára ìṣe wa kó má di ohun àfìsẹ́yìn tí egun fi sọ la fi ni pé ká mú ètò ti abala àmì ohùn ní ọ̀rọ̀ tá a fi máa ń dá ọ̀rọ̀ mọ̀ lẹ́ Yorùbá ká lókùnkúndùn nǹkó jẹ́ ipa tí àwa náà kó ṣe tí wàá gbáradì báyìí nítorí pé àwọn èèyàn wa ń lé wọ́n bá bí yín léèrè àwọn ìbéèrè kan tàbí méjì ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kí ẹ fi àmì sí ṣe ẹ ṣetán ẹ jókòó dáadáa o ẹ pé ara ìrìn ni ẹ pé ara yín yẹ ẹ jẹ́ kí <laughs> ẹ jókòó dáadáa. tọ́ ẹ ń lé agbára lọ́hùn ta ni ẹni àkọ́kọ́ tó wà ń bẹ̀ kí ni tí ẹ fẹ́ kí àlejò wa kọ́ fi àmì sí lọ́sẹ̀ yìí. àtúbọ̀ à ń gbádùn yín lórí ètò ètò bàbá ètò lórí Orísun ẹ ṣe gan ni ọlọ́run a máa fún yín ṣe orúkọ tèmi ni olúwatóbi michael mò ń pè láti ìlú èkó ní apọ́ngbọ̀n ẹ a fẹ́ kí àlejò wa tí ó wà lórí ètò yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n bá wa fi àmì sí ọ̀rọ̀ yorùbá yìí tí í ṣe olú ògògó ẹ ṣe gan ni sà ọlọ́run máa fún yín ṣe. <laughs> eléyìí eh, kéré. Eh. Ah. bọ̀dá tóbi wọn ló kéré olú ògògó màá dẹ̀ wá jọ yín lójú bọ̀dá tóbi màá jọ yín lójú olú ògògó domídòdò mi. domi ẹ sọ fún wọn lẹ ẹ sọ fún wọn lẹ́rìn ẹ sọ fún wọn lẹ́rìn domídòdò. olú ògògó domídòdò mi. domi mm. mi. Mm. ṣé ẹ rí ẹ sí láti èkó dé ẹ̀rìn lọ́hùn. <laughs> rárá tóbi ẹ̀yìn ọmọ ẹ tóbi Michael wọn ò gbá o olú ògògó tó bá dọjọ́ mi hmm, ọ̀gbẹ́ni Akínọlá olú ògògó remi mi dòmí remi olú ògògó olú ògògó remi dòdòmí olú ògògó remi dòdòmí tí ẹ ti gbà ẹ wá wí tẹ̀lé mi olú ògògó ẹ wí tẹ̀lé mi. olú ògògó rèmi dòdò mí. rèmi dòdò mí. olú ògògó. olú ògògó. rèmi dòdò mí. <laughs> ọ̀gbẹ́ni Tóbi Michael láti Àpọ́ngbọ̀n nílùú Èkó ẹ̀wọ̀n ọ̀gbá o ẹ ṣé tẹ́ bá a dá sí ètò yìí lọ́sẹ̀ yìí a máa ríra ọba láṣẹ Ọlọ́run ọba mi ìbéèrè kejì ìtalẹ́ntọ́ wà ń bẹ̀ kí ni tẹ́ fẹ́ kí àlejò mi ó fi àmì sí lọ́sẹ̀ yìí ẹ kúrọ̀lẹ́ o orúkọ mi ni adéọlá ọ̀kẹ́owó láti alágbàdo ní ìlú èkó tó Àtàbàtúbú à ń gbádùn yín o ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ máa ràn yín ṣe òkè òkè lẹyẹ ń fọ ohun òkè òkè lẹ máa máa lọ o ẹ ẹ bá mi sọ fún àlejò mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí kó bá mi fi àmì sí kòkòrò jóbijóbi <laughs> kí ni mo wí o kòkòrò jóbijóbi ẹ ṣé o ó dàbọ̀. wọ́n yẹ gbàǹtí dé ọlá látẹ̀kọ́ wọ́n ní kẹwàá mi sí kòkòrò jóbìjóbì wọ́n tẹ̀ tún sọ́rọ̀ ẹ̀ méjì kòkòrò jóbìjóbì. kòkòrò jóbìjóbì. ẹ sọ fún ẹ fà mí sí. ìyẹn gùn díẹ̀ o. ẹ sọ fún ọlẹ ah. èmi kọ́ èmi kọ́ ẹ sọ fún. Àtàbàtúbú. Hmm? Àtàbàtúbú. sà. abẹ́rẹ́ orin. Hmm? <laughs> ètò bàbá ètò. èyí lẹ́ fi àmì sí yẹn. <laughs> kí ló dé ẹ ah. gbìyànjú kòkòrò jóbìjóbì. kòkòrò jóbìjóbì. ẹ sọ fún wọn lé. kòkòrò jóbìjóbì. ẹ fà mí sí àmì. Dore mi ìgbà ah, ò ni kí n ṣe fi sí fún yín ganan <laughs> àtàbàtúkú. ẹ má wulẹ̀ jẹ́ àwọn fi àkókò ṣòfò torí. kòkòrò jóbijóbi ogun mm. díẹ̀. ogun díẹ̀ mm. kòkòrò jobi ogun díẹ̀ ẹ̀ tún mọ ìyún náà. Mm. kòkòrò jobi tó bá dọjọ́ mi dòdòdò rédò rédò dòdòdò rédò rédò ẹ wí tẹ̀lé mi kòkòrò jóbijóbi. dòdòdò rédòrédò. dòdòrédòrédò. dòdòdòrédòrédò. dòdòdòrédòrédò. àríjù bẹ́ẹ̀ lọ. tó ẹ̀yìn eh, láì gbára wa lákòókò ẹnì kẹta tó wà ńbẹ̀ kí ni tẹ́ fẹ́ kí àlejò fi àmì sí bóyá wá gba eléyìí. Tàbàtúbú à ń gbádùn ètò yín lórí ètò bàbá ètò orúkọ tèmi ni Ọmọbọ́láńlé Florence mò ń pè láti ìlú Ìlọrin ní Basin mo fẹ́ kí àlejò wa tó wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí kán bá mi fi àmì sí orí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ kí wọ́n bá mi fi àmì sí ẹ ṣé o ọlọ́run máa fún yín ṣe o ẹ kúṣẹ́ sá o. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí eh, láti Ìlọrin eh, Florence Bọ́láńlé láti Ìlọrin wọ́n ní kẹfà mi sí ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́bọ̀ <laughs> àǹtí Florence <laughs> àwọn ará Ìlọrin náà náà máa tu. kí ló dé <laughs> ẹ wọ́n. àǹtí Florence fúnra wọn tó sọ. ilé ló máa tu. ọ̀hún náà ni ó tu fúnra. ẹ jẹ́ ìrànlẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ìwí tẹ̀lé mi ọ̀pọ̀ bọ́ gbọ́bọ̀ wọ̀gbẹ́. ọ̀pọ̀ bọ́ gbọ́bọ̀ wọ̀gbẹ́. dòdòrè mi. Ah, ah. ẹ wí tẹ̀lé yóò sì yà yín lẹ́nu ni. ọ̀pọ̀ bọ́ gbọ́bẹ wọ̀ gbẹ ah, èmi ò ṣe yorùbá púpọ̀ ni. dòdòrè mi re. dòdòrè mi re. dòdòrè mi re. Ah, ẹ ti gbìyànjú ẹ gbìyànjú. ọ̀pọ̀ gbọ́bẹ wọ̀ gbẹ. dòdòrè mi re. dòmí. dòmí. dòdòrè mi re dòmí ah, ọ̀pọ̀ bọ́ gbọ́bọ̀ wọ̀gbẹ́ ẹ wí tẹ̀lé mi báyìí mm, dòdòrè mi re dòmí. dòdòrè mi dòrè dòrè. dòdòrè mi re dòmí dòdòrè mire dòmí ọ̀pọ̀ gbọ́gbọ́ bọ̀wọ̀ hmm. gbẹ́. ọ̀pọ̀ gbọ́gbọ́ bọ̀wọ̀ gbẹ́. ẹ pàtẹ́wọ́ fátọ́kùn ètò bàbá ètò nítorí pé ah. ẹ gbà á ah, yẹ ń wá nǹkan kan ṣe fún yín ó ṣàwùmí kẹ gba nǹkan kan tọ ẹ mú ìbéèrè kan nínú agbègbè tó wà wájú yìí káwọ bọ́yá ẹ kàn parí òwe ńbẹ ni ẹ mú ìbéèrè kan ńbẹ ah, kò yẹ kẹ ẹ wá sórí ètò bàbá ètò kẹ ẹ mọ́ gba ìkankan náà àwọn ìbéèrè wa àǹtí Florence ẹ ṣé o wọn ò gbà á òwe lẹ parí ń bi tẹ́lẹ̀ yìí o tí yorùbá bá bọ̀ tán ni ẹ parí òwe ẹni tí ìjà òde bá. ọlọ́pẹ̀rẹ̀ lọ́kùnrin. ẹ sọ fún wọn nílé. ẹni tí ìjà òde bá ọlọ́pẹ̀rẹ̀ lọ́kùnrin. ẹ pàtó fúnra yín ẹgbà yẹn ẹ pàtó fúnra yín ẹ pàtó fúnra yín tó ẹyin akíọlá mẹrẹdì ó gba ìbéèrè kan nínú ìbéèrè bíi mẹ́rin ta ni fún ọ lórí ètò tòní ó wu púpọ̀ àwọn èèyàn kan mọ̀ yín jù báyìí lọ lẹ́yìn ètò yìí kó tó di pé ẹ wá sọ àwọn ibi tán ti máa bá yín pàdé ìmọ̀ràn ní ṣókí fún àwọn olórin pàápàá jùlọ àwọn tí ń béèrè owó àtàwọn tí ì béèrè owó lọ́nà àti dókè ọlà lẹ́nu iṣẹ́ yìí ẹ gbà wọ́n mọ̀ràn láàrin ìṣẹ́jú kan. ìmọ̀ràn mi fún àwa tí à ń jọ ṣiṣẹ́ yìí àtàwa tá à ń bọ̀ lẹ́yìn òun ni wípé ẹ jẹ́ ká tẹ̀síwájú kí olúkálùkù wa ká sì mọ nǹkan tí à ń ṣe ẹ nípa ìfifúnni bóyá wọ́n fún wa lówó àbí wọn ò fún wa lówó ẹ ẹ jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ló ń fúnyàn lówó o hmm. èèyàn ò lè fúnyàn lówó tán hmm. ìbùkún ọlọ́run dẹ̀ ló máa ń múni ńlá láì fi làálà àwọn kan máa ní wọ́n máa sáré kọjá kádàrà ẹ má jà sáré kọjá kádàrà. nípa bíbèrè owó láwọn ah. ilé ìjọsìn àbí. Ah, ká má sáré kọjá kádàrà ni mo sọ hmm. èmi ò padà síbẹ̀ yẹn kì í ṣe nípa owó nìkan kì í ṣe nípa owó nìkan ká má sáré kọjá kádàrà lẹ́nu iṣẹ́ yìí ká dúró dàsìkò ọlọ́run tó bá tásìkò lójú ọlọ́run láti gbọ́ àdókè ọlọ́run yóò ṣe ipò òní pin yá sì dáa fún yín lórí Facebook tí wọ́n bá fẹ́ mọ̀ yín tó fẹ́ tẹ̀lé yín kí lórúkọ yín bẹ́ẹ̀ sọ fún wọn. ẹ fẹ́ mọ̀ mí lórí Facebook Akínọlá Melody tẹ́ bá ti táìpù ẹ̀ yóò gbé jáde. Akínọlá Melody lórí Instagram ńkọ́. a máa ti táìpù Akínọlá Melody yẹn náà ni. lórí Instagram Twitter ńkọ́. Akins Akins lórí Twitter lórí Twitter <laughs> ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àlejò mi ọ̀nà tí ẹ gbà kan sí wọn lórí ẹ̀rọ alátagbà ẹ̀rọ ayélujára lórí Facebook Akínọlá Melody lórí Instagram Akínọlá Melody lórí Twitter Akins at Akins ìwọ̀n lórí Twitter tàbí kẹ́kẹ́ wọn sọ̀rọ̀ zero seven zero sixty two thirty three twenty seven sixty eight zero seven zero six two three three two seven six eight Akínọlá Melody lẹ́ ń pè tó bá dọjọ́ mi ìtìmá pé ìṣẹ́ tún máa rántí débi. lágbára Ọlọ́run àyè yóò ní bàjẹ́ ẹni tí àwọn orin tẹ́ ẹ máa ń kọ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 lórí ìtàgé orin bóò ni ṣé wọn á gbò wá jìgìjìgì àbí báwo ó a bá débẹ̀ à ń bọ̀ ẹ já lọ jàre. <laughs>